مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان أهلا وسهلا يا رمضان وسهلا يا رمضان ah gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò wa ètò yín Ramadan Kareem à ń wa káàbọ̀ kó àmójúbọ̀ oṣù ọ̀wọ̀ oṣù àpọ́nlé oṣù dùnú oṣù ẹsẹ̀ ẹsẹ̀ oṣù sí pé nínú oríṣiríṣi àwọn orí lọ́lọ́run ọba mi máa ṣe oṣù tá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ròyìn ẹ̀ fún wa wípé tóṣù yẹn bá ti lé tó bá ti dé báyìí gbogbo tí ń jẹran èṣù alábìnrin sùfẹ́dà ti ṣayatin gbogbo èṣù pátápátá àmú ọ̀dẹ̀ nínú oṣù náà àmú ọ̀dẹ̀ wà futihat abwabul janna wà guliqat abwabun niran gbogbo ojú ọ̀nà àlìjánná gbogbo ojú ọ̀nà tó wọ àlìjánná pátápátá lọ́wọ́ ọba mi ó sì kalẹ̀ báyìí yóò wá ti gbogbo ojú ọ̀nà tó wọlé náà lọ́fà tó yẹ pé nínú oṣù náà ọ̀pọ̀lọpọ̀ máa sá fún ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun musa falibarika oṣù náà ràn wá ó fẹ́lẹ́ yìí kí wa káàbọ̀ láàárọ̀ yìí sí orí ètò wa ètò yín Ramadan Kareem ètò ọlọ́dọọdún tẹ̀ mọ́ gbànú láti lè ṣe Orísun lè ṣe alálùbáríkà èmi ọmọ ìyá yín náà ni mo wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lọ́dọọdún Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni k'Ọlọ́run dákun mọ́sàájì àsopọ̀lọpọ̀ ọdún láyé ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah a tún kí wa káàbọ̀ oṣù alábàárìkà sẹ́ni pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ò lórí ètò tọdún yìí hmm, ẹ̀yin náà rí wípé iléeṣẹ́ Orísun ó ti tún gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ a tún ti ga sí bá a ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdúrà yín náà ní lórí wa ọlọ́run ní jí iléeṣẹ́ wa wálẹ̀ láéláé iléeṣẹ́ tí yín náà tẹ̀ ń wò wá ńlé kò ní wálẹ̀ àwọn afásìkò yín náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n máa kún wa lọ́wọ́ lọ́dọọdún torí bàbá wa fàdúlà sheikh alhaji wa dr ahmed bin salahudeen aláṣẹ àti olùdarí iléeṣẹ́ standard group of company Eh, ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ rẹ̀ bàbá tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wọn hmm. wọ́n ti dé bí ìṣe wọn wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run ṣá Allah ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún báyìí ká máa fi gbé oríṣiríṣi àwọn àfáà wá láti máa fi dá wa lẹ́kọ̀ọ́ láti máa fi sọ̀rọ̀ ọlọ́run fún wa ká lè bá a máa ráǹfààní ńbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀sìn tó máa rí irun pípé náà tí bàbá náà tún kówó rẹ̀ kalẹ̀ tí wọ́n tún ní ká máa fi ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run ọlọ́run bàbá wa náà ọlọ́run dákun ọmọ padà síbi láéláé ọlá àwọn ẹni ọlọ́run iléeṣẹ́ wọn náà ọlọ́mọjọ dàrú lọ́njọ́ máa ga sí ni lálá ilaha illallah alájà wa Khadijat Damorish tí wọ́n wà ní mọ́sálásí alájà ní Agége lọ́hùn-ún gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n ti tún kó ẹ̀bùn wa wọ́n ti kó ránṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú ògbọ́n lọ́sọ̀ àlá tó bá máa fi di lọ́la àbí ọ̀túnla ẹ máa bá ogun ẹ̀bùn yẹn lórí lórí àtẹ̀wáńbí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run torí lọ́dún yìí hmm, àwọn ìbéèrè tá a fẹ́ máa béèrè àwọn àbèrè tó simple tó simple ìmọ̀ ìbéèrè tẹ́ ti máa ń sa rẹ̀ nítorí a fẹ́ kí ẹ̀bùn yẹn kọ́ máa flow lọ́dún yìí pẹ̀lú ògo ọlọ́run ìbéèrè tá a sì béèrè lénìí tí ó jẹ́ àkọ́kọ́ ọjọ́ tó jẹ́ àkọ́kọ́ ohun tí ẹ kọ́kọ́ wò lórí ètò Ramadan Kareem yìí ìbéèrè tó fẹ́lẹ́ púpọ̀ ni ìbéèrè tó fẹ́lẹ́ púpọ̀ ni ẹ má jìnnà sí di tẹlifíṣàn yìí o pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà ìbéèrè yẹn lénìí ìbéèrè tó fẹ́lẹ́ ni tó yẹ pé bọ́wá sí ẹ̀mẹ́ wà lọ́ba jẹ́ ẹ̀mẹ́ wà náà láàpè pé kẹ́ ẹ máa bọ̀ hmm, á pè yín pé kẹ́ ẹ máa bọ̀ wá gba ẹ̀bùn yín pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà ọlọ́run kò fún wa ṣe bẹ́ẹ̀ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilá àtún àdúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa alhaji wa àti alhaja wa ọ̀yásípẹ̀ mm, tí wọ́n jẹ́ arúgbóṣàdé ní Ṣógun Road Central Mosque àwọn náà tún ti ṣe bí wọ́n ti ṣe fún wa lọ́dọọdún pé gbogbo àwọn tó bá ti wá gbẹ̀bùn wa ká máa fún wọn ní owó mọ́tò tí wọ́n mọ̀ wọ̀ lọ́lé lórúkọ mọ̀mọ́ tó bí wọn alhaja wa Samiat ọ̀yásípẹ̀ àti ìyá tó bíyàwó wọn alhaja wa Fatima ọ̀làsàndé pé kọ́lọ́ọ̀dún dàkún mọ́sàbà amúládẹ́ kọ́lọ́ọ̀bà amúbá wọn ọ̀làǹdà Muhammad ọ̀dọ̀ ọlọ́wọ́n gẹ́gẹ́ bí ìṣèwà lọ́dọọdún náà sì ní kúmọ́ òun náà ni pé ṣe mọ̀ pé àwọn lectures tí a máa ń gbà láti Ìlọrin ni o láti bòmí náà ni tí wọ́n bá gbé wa fún wa lórí ètò yìí tí a máa ń nà sáfẹ́fẹ́ pẹ̀lú ògo Ọlọ́run bàbá wa alhaji wa Muhammad Al-Awwal afáwa àgbà Sheikhuna Muhammad Al-Awwal sahib al-Qur'an láti ìlú Ìlọrin èmi àti wọn náà ti sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ látọ̀la àbọ̀túnla lọ inshallah àwọn lectures wọn ẹ mọ̀ bá pàdé lórí afẹ́fẹ́ kọ́lọ́ọ̀dún dákun musa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ètò lénìí hmm, <clears throat> wọ́n gbé àfa ńlá kan wá láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ká pàtàkì Ramadan àwọn iṣẹ́ olóore tó yẹ ká ṣe ń bẹ ká tètè gbọ́ láti ṣe é òun kálukú ó lè mọ̀ pé ha àṣẹ Ramadan àṣùṣù tọ́lọ́run fi ṣàánú wa ni a lè mọ̀ ìdí ìyá tí mo fi lọ gbé àfa wa al-imam baba wa fadla sheikh Zainul Abidin Usama láti gbé wọn wá bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatuhu. bàbá wa tí yẹn ń wò yìí àfa àgbà ni wọn ìmáàmù ni wọn olùkọ́ni ni wọn tí wọ́n ní ilé kí ó tí ó gbẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ dáadáa ọlọ́mọ bàjẹ́ ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́lá láìlá illallah. bàbá hmm, Ramadan àmọ̀kú àmójúbà rẹ̀ o alhamdulilayi rabbil alamin. a kú àbújúbà eléyìí ni sàárè táwọn èèyàn wọn kọ́kọ́ máa jẹ báyìí Ọlọ́run dàgbọn mọsà falibarika sí. àmín ya Allah. <laughs> Ọlọ́run dàbí lọ́dọ̀ Ọlọ́run. àmín ya Allah. gẹ́gẹ́ bí Ramadan tó wá wáyé báwo ni Ramadan gan ṣe pàtàkì tó a fẹ́ mọ pàtàkì Ramadan káwọn èèyàn tí ọba tó bá fojú ọbẹ kẹ mú kán lè bá mi pé ha àwọn gbọ́dọ̀ fojú ńlá mu. auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu kutiba عليكم الصيام كما kutiba على الذين من قبلكم لعلكم tattaqun olúwa bá wa sọ̀rọ̀ ní alukur'an nípa bí ramadan bó ti tóbi tó bó ti lágbára tó bó ti jẹ́ oṣù abiyì tó bó ti jẹ́ oṣù gbígbàdúrà tó wíkú gbọ̀ wá tá a bá wá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìbẹ̀rù ọlọ́run lára wa oṣù ìbá ti dé bó ti dé bá wa ká gbìyànjú ká gba àwẹ̀ lọ́sàn-án ká dìde lóru ká ṣe sàárà ká ṣètọrẹ àánú àmàkí wákàtí márùn wa kájí kíṣẹ́ olórí wa ọ̀pọ̀ ju tàtẹ̀yìn wa lọ bàbá ti ṣe bẹ́ẹ̀ àwa náà wà nínú àwọn ìjọ tí ń bẹ̀rù ọlọ́run àwẹ̀ táwa ń sọ ìyàwó kọ́ la bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó síwájú wa wọ́n ti gbà àwẹ̀ àwọn tó síwájú wa náà wà níbi ọlọ́run náà àwọn ẹni eré wọ́n ti lọ gbọ̀nà gbà àwẹ̀ tó ti yé àmọ́ Ramadan àwa àlè umar nem Muhammad ọlọ́run fi sọ gángan rẹ̀ oṣù yìí wá lọ́lá ó ní ipò ó ní iyì ju gbogbo oṣù lọ torí wípé n tó dáa jù tá a gbọ́dọ̀ máa ṣe nínú rẹ̀ òun náà ni pé kájí kí dáadáa wá sójú ọ̀nà ọlọ́run ó pọ̀ nínú oṣù yìí gẹ́gẹ́ báwọn kan ṣe gbé kalẹ̀ wípé a máa sanwó ètò ẹ̀ máa gbé àwọn àfáà wá iṣẹ́ olórí ńlá kan náà ni wọ́n ṣe yẹn tó ti yé àṣìwò àwọn tó bá tún kù bẹ́ẹ̀ náà káwọn náà gbìyànjú kájí kí ṣe olórí wa ó pọ̀ torí ọlá àti ọlà tí ń bẹ nínú oṣù yìí ó ju gbogbo oṣù lọ. Allahu akbar kabira ọlá àtọ́lá tí ń bẹ nínú oṣù Ramadan ó ju gbogbo oṣù tó kù lọ ah. ọlọ́run musa bá a san ilẹ̀sàn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah Ramadan táwa ń sọ yìí tá ń sọ yìí tá ń sọ yìí ṣé òun dádúró lọ́tọ̀ Islam dádúró lọ́tọ̀ ni àbí ara n ta lè pé ní Islam náà ni Ramadan wà ní àwẹ̀ Ramadan. taba ní Ramadan Ramadan náà ni Islam Islam náà ni Ramadan hmm. torí pé wọn Islam ó dúró lórí nǹkan márùn tó ti yé ìsìláàmù tá à ń ṣe yìí ó dúró lórí nǹkan márùn alákọ̀ọ́kọ́ ń bẹ ní pẹ̀tò ká mọ ọlọ́run lọ́kan ẹlẹ́ẹ̀kejì ká gbà pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká máa kírun ẹlẹ́ẹ̀kẹrin òun ní ká máa yọ zaka ẹlẹ́ẹ̀karùn òun ní ká máa lọ sílé ọlọ́run ó ti nínú àwọn òpó márùn-ún náà wà ní Ramadan wà ó ti yé a ò lè yọ Islam kúrò lára Ramadan bẹ́ẹ̀ náà la lè yọ Ramadan kúrò lára Islam so méjì jọ wà ní ẹni tí ó gba Ramadan gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́sìn Islam dáadáa àmọ́ gbogbo ẹ ti ayé ti lu jára wọn lónìí àwọn kan bẹ wọ́n nífẹ̀ẹ́ sìn àmọ́ wọn ò ṣẹ̀sìn wọ́n wá ní àwẹ̀yìn àwọn tiẹ̀ máa ń láìkì náà láti máa gbà irú wọn bẹ́ẹ̀ kò sábúrú ń bẹ́ẹ̀ so ti àwọn náà mọ ọlọ́wọ́n mọ fún ládàá pé wọ́n ń pọ́n rọmọdánù lé àmọ́ wà mùsùlùmí àbẹ́ni tí ó bá gbààwẹ̀ rọmọdánù ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí so méjèèjì ò ṣe separate láàrin ara wọn rọmọdánù wàl islam ìkankan náà ni méjèèjì tí gbogbo ẹ̀ sì ti àtọ̀dọ̀ ọlọ́run tó wá sáyé tó wá fẹ́ràn níbi wa muhammad. sallallahu alayhi wa sallam hmm. ramadan òun náà ni islam islam òun náà ni ramadan àmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa mùsùlùmí a kú o àṣùgbọ́n fi tí a fa parọ́rọ̀ sínú ibẹ̀lẹ̀ mi ò ti mú ìbéèrè torí àwọn ágúmẹ̀ntì kan ṣẹlẹ̀ tí mo dẹ̀ fẹ́ kí àwọn afáwa kí wọ́n yanjú ẹ̀ ní àárọ̀ yìí pẹ̀lú ogun ọlọ́run àwọn ẹlẹ́sìn míì a máa gbìyànjú láti bá wa gba àwẹ̀ Ramadan àìmọye la rí pé pé àwọn náà fẹ́ gba àwẹ̀ Ramadan ṣùgbọ́n ń bọ̀ wábẹ̀ ń bẹ láti mú ìbéèrè tí mo bá tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tí a bá dé láti òkè lọ́hùn ṣùgbọ́n a lọ sókè lọ́hùn nísìn a lọ fẹsẹ̀ rájò díẹ̀ torí pé <laughs> Ramadan kì í ṣe pé àsìkò tó pé gbogbo nǹkan gbogbo nǹkan tá a bá ń ṣe nínú ẹ̀ pátápátá ìbáàdà ni kódà orin tá a fẹ́ gbọ́ yìí gan tá a fẹ́ wò yìí gan á rí i pé ìbáàdà náà nù torí pé kí ni àánú àwọn orin tí wọ́n fi ṣe dáwà fún wa nípa Ramadan táwa nù ẹ̀yìn náà ni kọ́lọ̀ mọ́sàgbọ́dẹ́ nìkan kan wa ìjà lọ sókè lọ́hùn náà ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.